akọ̀wéyé wọn láàgbé ní eré àmúhámẹ́ láti iléeṣẹ́ rẹ́mọ tẹlifíṣọ̀nù adéjọba àdébáyọ̀ ni oníròyìn ẹ̀tẹ̀ sílẹ̀ kẹgbẹ́ lóde kókó ìwà ìlú ìròyìn. iléeṣẹ́ làbájì ti ṣe ìrànlọ́wọ́ èrò ìyáwọn akẹ́kọ̀ọ́ ní ìlú ìṣàgámù. ẹgbẹ́ òbí ti ilé rẹ́mọ ti gbèrò kan káyọ̀rì àwọn ọmọ ẹgbẹ́ wọn. àwọn afẹ́nifẹ́re ti ìlú ṣàgámù ti parapọ̀ láti ṣe ìyìn ìkẹyìn ìwé olóògbé àfúsàtù àìmọ̀ orílẹ̀-èdè ti ṣetán láti pèsè ẹ̀rọ kọ̀ǹpútà rí àwọn olùkọ́ni ìpínlẹ̀ Ògùn. ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún. padà ẹgbọ̀n ní ìlẹ́ẹ̀lì ẹ̀kúnrẹ́rẹ́. iléeṣẹ́ lafarge ti ṣe ìrànlọ́wọ́ orin àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú Ṣàgámù. láti lè fi ìrànlọ́wọ́ hàn rí àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú Ṣàgámù iléeṣẹ́ lafarge ti ṣe ìrànlọ́wọ́ orin àwọn akẹ́kọ̀ọ́ lè tó ọgọ́rùn-ún. ayẹyẹ mẹ́rin ìwádìí omi láàfin akàrẹ́gbò ti ilé ẹ̀rẹ́ náà rí àwọn ènìyàn jàǹkànjàǹkàn pèsè ìlú bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ àti akàrègbèsí lọ́rẹ́lọ́ ọba Babátúndé Àjàyí ìyàfẹ́ fúnmi òbíṣọ́gà ọgbẹ̀rin tẹ́jú òbòjìnì ọlọ́run tàìbì ayẹyẹmí àti ọ̀dàràdàmú àti ìdàgbé ìrànlọ́wọ́ orin láti lè ṣèlè ìṣẹ̀rọ̀gbè láàrin àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ orin ti ilẹ̀ rẹ́mọ́ ti gbèrèkọ̀ kan kálẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn. nọ́tàrí àti fi àtìlẹ́yìn hàn ọmọ ẹgbẹ́ obìnrin ọgbẹ́rẹ́kẹ̀ kan kalẹ̀ ìlú wọn pè ní èrè àṣà àti pípéré lé ọpọlọ ríyáhùn akọ̀dà rẹ̀ wáyé ní ọjọ́ kẹrìnlélógún ọdún twenty twenty three ní iléèwé àwọn akọ̀dà níbẹ̀rẹ̀ àti ríyáhùn akẹ́kọ̀ọ́ láti iléèwé makun high school àti iléèwé mìíràn àdúrà ìbẹ̀rẹ̀ ètò náà lè wáyé láti ẹnu ọgbà àgbà iléèwé náà arábìnrin okùn ọ̀la lójú pẹ́ àti àwọn àlejò pàtàkì ni wọ́n sì rè pé bí ọmọọba ibèyí látìfù alága iléeṣẹ́ rad rádù. èèbá àwọn ènìyàn wa lè fẹ́ sọ̀rọ̀ lèyí pàtàkì ṣíṣe pẹ̀lú àwọn akọ̀dà àti bá a ṣe lọ́kọ̀ọ́ wọn ní ìrìn àti àṣà létí ọpọlọ pípé níbẹ̀ láti rí àwọn akẹ́kọ̀ọ́ eré àwòrán iṣẹ́ ọnà àti ọkọ̀ ìwà. àwọn afẹ́nifẹ́re àti ìlú ṣàgámù ti parapọ̀ láti ṣe ìrìnkèrìn olóògbé àbùsàtù àìmọ̀. a ti parí ìsìnkú mẹ́rin ìwáyé ní ilé ìjọsìn ti mẹ́tẹ̀dísì ní ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún twenty twenty three rí olórí òṣìṣẹ́ tí ọba kàyìnbó tí wọ́n náà ṣe agbátẹrù rẹ̀ níbẹ̀rẹ̀ àti rí àwọn ènìyàn ńlá bíi ti akàrígbè tí ilé ọlọ́mọ ọba Babátúndé Àjàyí bámẹ́tì akàrígbè Chief Barrister Ọ̀nàfúwà Abáyọ̀mí Agbọ́ọ̀lù Awọ́bọ́tì àti Ọmọba Adébáyọ̀ Apẹ́lẹ́dùn Dédé Ìrànmọ́sí ọ̀làǹdà ẹ̀rí tuntun máa kun Ṣàgámù ọba Tìmọ́tì Akínsẹ́yà papọ̀ àwọn olùgbọ́ ẹ̀ ẹlẹ́pẹ̀ tí ọ̀pẹ̀ ẹbí ti ìdènà àti lẹ́gbẹ̀ẹ́gbù àti ibùdó rẹ̀ wà níbi ayẹyẹ náà láti lè ṣe ẹyẹ ìkẹyìn aláàbò ènìyàn ẹni lè lọ ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣetán láti pèsè kọ̀ǹpútà yìí àwọn olùkọ́ ìpínlẹ̀ Ògùn láti lọ́gbẹ̀ẹ́ iṣẹ́ olùkọ́ yìí lórí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣetán láti ràn ètò ẹ̀kọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí kọmíṣánná lórí ẹ̀kọ́ àti ilẹ̀ ìjìnlẹ̀ pẹ́fẹ́sọ àdígbàbù ṣe sọ ní ìlú Abẹ́òkúta nípa ìwọ̀n níṣe ọdún kẹwàá ti ẹ̀rọ ayélujára ti àwọn ẹgbẹ́ olùkọ́ kọmíṣánná nínú ọ̀rọ̀ rẹ̀ sọ fún ọ ẹ̀rọ kọ̀ǹpútà rè àwọn orúkọ amúkí orí wọn ya nínú ẹ̀kọ́ ìrònúkọ àwọn akẹ́kọ̀ọ́ ó sọ fún iléeṣẹ́ ìmáàgbé ètò ọ̀kọ̀kalẹ̀ ìdídéde ìjọba ìbílẹ̀ èwe wà ní ìpínlẹ̀ Ògùn nígbà yà ní sọ fún ẹni márùn rè bá pèrè gbogbo nínú ètò ìwọ̀n gbé kálẹ̀ wọn ní owó láti ọgọ́rùn-ún ní àwọn ènìyàn náà. àtisọ̀kọ̀ wọn tún máa lọ kọ́ ẹ̀kọ́ nípa kọ̀ǹpútà rè gàgàjìá. kọmíṣánná ní ọ̀rọ̀ rẹ̀ owó àwọn rọ ìjọba lọ́wọ́ láti lè fi àwọn akẹ́kọ̀ọ́ dáradára. ilé iná ẹ ti pàdé ní ọ̀sẹ̀ rẹ̀ ń bọ̀ nígbà rẹ̀ má tún mú ẹ ti lè wà mí lórí ẹ̀rọ alátagbà ẹni lórí fesibúùkù ìsítágírámù x àti yútùbù at official rema tv bákan náà ẹ ti lè wà mí lórí ìkànnì ẹni lórí www.rematv.com.ng.